الحمد لله الذي نعمل به تتم الصالحات وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد واتقوا الله عباد الله واعلموا أن تقوى الله عز وجل وصية الله للأولين والآخرين قال عز من قال يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله oṣù ramadan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan àti àwọn ẹsẹ̀ olóore àti àwọn ẹsẹ̀ ńláńlá eléyìí ti bẹ nínú rẹ̀ oṣù ńlọ sókè ọ̀ òní òní àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù ramadan eléyìí tó ti máa ti rí pé wọ́n yọ̀ la àbí dọ́mẹ́ẹ̀nì òun náà ní àìsàn sọ́dọ̀ òun náà ní ọ̀sẹ̀ ọlọ́wọ́n bá kó tó kó bá wa láyé kó bá wa láyé kó bá wa láyé tó dáa lẹ́yìn ìgbà tí òtí ń bá àṣeyá àmúkọ́ láti bẹ̀rẹ̀ àti àlùkìyà ní òru Ramadan láti ìbẹ̀rẹ̀ Ramadan títí tó fi débi tó dúró yìí ó dájú pé àsìkò tó léwu jù nínú òpèsè ayé ẹsẹsìn kan òun náà ni àsìkò tí ó kàkún sí ìparí ìjọsìn yẹn báwo ló ti ṣe báwo ló ti ṣe ètò sẹ́kù tó fi dá tó fi jẹ́ sábàbí ìpẹ̀tẹ̀rẹ́ fún ọ yóò fi jẹ́ sábà bí àgbéga fún ọ eléyìí náà nípa ojútùú ńlá wọn náà nípa tó ga ilé ìfẹ́ gbogbo nílàkà ìlú kàkiri ọmọgbọ́n ó lọ sópin ṣùgbọ́n òṣìyà yóò ní àti dọ̀là àti ọ̀tún lábọ́yá ọgbọ́n náà kọ́ dáadáa orí pípọ́ ti ń pa òfin ọlọ́wọ́ bá má láti ìbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà lọ pa má ní ìparí. kìyà mọ̀rọ̀mọ̀mọ́ òfin dọ́gba gbẹ̀yìn níbi títí rẹ̀ wọ́n á jẹ ọjọ́ ìgbé ńgbà tí ọmọkọ́ náà lọ sópin ìgbà náà lọ dáṣẹ̀ ọ̀hán ní kópa fẹ́ máa ó sì máa ti ka ó sì máa ti ka ara rẹ̀ síra rẹ̀ lọ́nà àti tọ́lọ́ láti kọ́nà ọ̀gbọ́n tó tu àwọn ṣẹ̀fín ìsílẹ̀. láti jẹ́ ní bíbọ́ ara rẹ̀ bára rẹ̀ tẹ́jẹ́ díẹ̀ ní tó ṣe pé ẹ̀rọ máa bá lórí fún gbogbo ìjọsìn tá a ṣe gbogbo ìyẹ̀dú tá a bá gbogbo owó tá a ná gbogbo wàhálà ọ̀nà ọ̀jọ̀ jáde wàhálà láti lẹ́ni tí ọmọ abẹ náà lórí ilé àwọn àti obìnrin ló ti di àtẹ́wọ́gbà lẹ́yìn ìjà tó pàtàkì nínú tó sẹ́kù níwájú wa ní àwọn àti olórí tó sẹ́kù nínú àwọn àti ọkùnrin eléyìí tá a tún lè túbọ̀ ní ìgbà tí rọmọgbọ́n náà ń gbẹlẹ̀ gbàgbà àgbà láti jáde òun náà lọ́kọ̀ọ́ zakato ìdúnnú ìdí ni pé zakat tí wọ́n ní bá yọ ọmọ ní ìgbà tí Ramadan bá dá ó ní í ṣe pẹ̀lú ìtọ́nu ní láti fi ọ̀pẹ́yà. zakat ọ̀ràn yẹn tó jẹ́ lórí gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà onílé àti àlejò ẹrú àti ọmọlúwàbí zakati kò ní ṣe pẹ̀lú olówó tàbí lò ó ẹsẹ̀ ló jẹ́ zaka ìgbésẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn gbogbo mùsùlùmí zakati ni mọ́tà àti pàtọ́mì náà eléyìí lọ́rùn mẹ́rin lópin ìbàdàn mi máa ń bẹ tí wọ́n ti rún yàn ní ìgbẹ́ ìgbẹ́ Islam tí mùsùlùmí ni ọ̀ràn yẹn ni wọ́n yọ zakati. zakati ọ̀ràn yẹn máa ń yọ kìí ṣe tó ṣe pé tó bá wúnyà àti tí ò bá tiẹ̀ wúnyà eléyìí ọ̀ràn yẹn dáadáa ní o lórí gbogbo mùsùlùmí ó wá ní mẹ́gbàá ọ̀rọ̀ èyí máa mọ̀ tó kọ́ àgbẹ̀ tó mùsùlùmí tó wá gbé jáde láti ọ̀dọ̀ àkùnrin ìgbà ọmọ ọ̀rẹ́ ọmọ ọ̀pá ọmọ قال فرض رسول الله صلى الله عليه وسلم صدقة الفطر من رمضان طاعة من تمر أو طاعة من بعيد على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين متفق عليه قال النبي محمد صلى الله عليه وسلم خذ زكاة منهم في صيام رمضان قلت لا يا في ما يوم في كتاب ما يوم náà ni mọ́tò mẹ́rin mọ́tò mẹ́rin yìí kò bá tẹ̀sí sàárè mọ́tò mẹ́rin yìí kò bá tẹ̀sí lẹ́bínú. Ayọ̀ ọ̀rẹ́ yẹn ló jẹ́ ìgbésẹ̀ ẹ̀rú ọ̀yọ́ ọmọ náà sì yọ ọkùnrin ọ̀yọ́ obìnrin náà yọ ọmọdé ọ̀yọ́ àgbàlagbà náà gbọ́dọ̀ yọ lópin ìgbà tí gbogbo wọn ti dẹ́mú sùn ẹsẹ zakato lẹtọ kọyẹ lẹkatila nínú wa nù gbogbo wa pátá náà la gbọ́dọ̀ yọ zaka yìí májẹ̀mú tí máa ń fi jọ ọ̀nà yà lórí èèyàn wọn náà ní alìsílám islam ẹ bá ti jẹ mùsùlùmí ọ̀nà yà lórí lórí lẹ́kọ̀ọ́ yọ zakato lẹtọ yìí. ǹjẹ́ àwọn ẹjọ́ fún oyún bí láti ìdílọ́mà. èyí tí ó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé ká yọ ọmọ ó tilẹ̀ jẹ́ pápákọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní tóyún bá ti kó tó mẹ́rin káyọ̀ lọ́sà tó tó tó ìfọ́n náà wọ́n bẹ nínú sí afẹ́ nínú ṣẹ̀ríyà ṣùgbọ́n àyíyọ́ rẹ̀ òun lọ jù ìdíjẹ́lẹ̀ jẹ́ bẹ́ẹ̀ wípé ààrin kí wọ́n ti bẹ́ẹ̀ lórí ayé àtàlẹ́ lọ́wọ́ bá àti àlùkò tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni olùkọ́ wa láti àlùkò àti bẹ́ẹ̀. ọ̀kan nínú àwọn sàmáàbà Uthman ibn Affan òbí ọmọ ọkùnrin ọ̀làrí kò ṣe bẹ́ẹ̀. ara àtijọ́ àti ìdílé ṣe bẹ́ẹ̀ sí wa onígbẹ́ mélòó lọ́mọ tá a mọ̀ wà nù. ọ̀kan ni àmì méjì mẹ́ta ni àmì mẹ́rin kò sí àdúgbò máa lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn ló dẹ́kun yọ zakatu fitiri fúnra rẹ̀ kó o ti yọ zakatu fitiri fún gbogbo ẹni tó ti kí ìwọ ọ̀nà náni lórí òun ló ń sọ rẹ ló ń jẹ abẹ́rẹ́ lọ́wọ́ ọ̀wọ́ lọ sí yọ fáwọn náà gẹ́gẹ́ bí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn mọ̀lẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí ẹrú rẹ̀ gbogbo àwọn tó ń gbé lábẹ́rẹ́ lọ sí jẹ ọ̀rọ̀ yẹn ló dẹ́ ara rẹ lọ́kọ̀ọ́kọ́ mójútó nígbà tó bá wo tó nílé ló jẹ tí n tó nílé ló jẹ kọ́ ọba yọ tó gáàtà láti lò ní ọjọ́ ọjọ́ kúrò nínú tí ń bẹ nílé rẹ ló jẹ ìtọ́ba tí nílé yẹn ara rẹ láti yọ gẹ́gẹ́ lọ́sọ̀tò. lórí ẹ̀ lọ́ba jẹ́ ìpín tí bẹ nílé yẹn òtó yẹn bá jẹ lọ́dọ̀ ọdún kò wàhálà lọ́sọ̀tò lẹ́tọ̀ọ́ ó sì jẹ́ ọ̀nà yẹn lórí rẹ̀ títí tí obìnrin tí ó fi yọ torí kó ṣe é ṣe ká pé wọ́n fi sàkátò síkìrì wá pọ̀ náà láti kó tó di gbígbé àsìkò lọ lọ́ba gbé sàkátò síkìrì wá fún ọ wá yọ sí ẹgbẹ́ àgbé òkùtùlẹ̀. Islam ọ̀nà ni mẹ́tẹ̀kùn tí sàkátò síkìrì máa fi jẹ́ ọ̀nà yẹn àti pé mẹ́tẹ̀kùn méjì ilé ìkejì òun ní gbẹ láti lóúnjẹ tí ó tó adé láàárọ̀ àti alẹ́ ọjọ́ ọdún báwa náà lóúnjẹ tá a jẹ láàárọ̀ àti ọjọ́ ọdún àti alẹ́ ọjọ́ ọdún ìjọba wa létí ibẹ̀ láti yọ zakatu sọtò ẹsẹ ní islam sọ pé káyọ zakatu sọtò nítorí nígbà tí a ń sèǹtì yá ọ̀rọ̀ mọmọ láti yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àìdá èyí tá a fẹ́ ló sọ ó ṣe ṣe kó ti wáyé gbọ́wọ́ rẹ̀ kò ní àsìkò ọ̀pẹ̀yà ètò àbójúwò ètò àbẹ̀sígbọ́ ètò àbọ̀wọ́ ṣe ó ṣe ṣe kó tẹ́pọ̀ àwọn àìdá yìí ṣẹlẹ̀ nígbà tó bá wọ́n lọ́sọ̀ tótó ọlọ́wọ́ bọ́ sara tàdá kì í lọ́bọ̀ fún àwọn ẹ̀sìn àti tí wọ́n yẹn lọ lọ́bọ̀ fún wọn kó lọ́wọ́ àtẹnudẹ́ pípé ládàá rẹ̀ ó pépérépéré nípa àbíyá mọ́lẹ́sìn. wọn bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tó ti pé wọn ò fi ọjọ́ kan ní tí wọn jẹ nínú gbèsè ayé tí wọn àwọn gbọwọ àwọn èèyàn ti pé wọn sá máa wọn irú wọn iná rọ lọrọ báwọn náà wọn jẹ pé wọn mọ wá pé ràn wá jẹ káàjẹ mi wọn jẹ pé nípa gbogbo wa rọrọ tẹ tó eléyìí ló jẹ nínú eléyìí ti àti islam. lọ́sọ̀rọ̀ tó ti torí rẹ̀ sọ ilé káyọ̀ sọ̀tà tọ̀tọ̀. Nínú ọ̀yẹ́ kó dúpẹ́ tọ́lọ̀ nù, ó ní àwọn àjẹrà tó lọ bá ti fún ọ. Báwọn àjẹrà tó lé ilé wọn pọ̀, ètò tó ti torí nù wọn gan, kò dé kò tó kò sẹ́ni tó lè ka wọn, ká tó wá pé dà kó lórí. Ẹ ká dúpẹ́ tọ́lọ̀, bàbá tó lè káyọ̀ oṣù Rọ̀mọ̀mọ́, bàbá wa láyé tó bá wa láyé, tó ó sì tọ́ra wa lọ́wọ́ láti ṣe ìjọsìn táwọn olùdíje níbẹ̀ ó ti gbogbo eléyìí lọ́rọ̀ fún wa kò sọ àlẹ́ sí wa kò fà ìgbà sí wa èwo la fi dúpẹ́ tọ́lọ̀ ọ̀bà jù. ọmọ abẹ láéláé ó tún máa ọmọ àmà abẹ láyé lọ́dà ó fi rọ̀ wá lọ́rùn láti tẹ̀sí yìí inú dúpẹ́ tọ́lọ̀ náà ti kọ̀ yọ gàgà tó kékeré wa lórí la fi lọ́gbọ́n kọ́nà ọ̀ yẹ́sẹ̀ láwa ti torí rẹ̀ mọ́yọ̀ tẹ̀gbẹ́tẹ̀gbẹ́. Abẹ́rẹ́ bàtọ́ ọdún kóra wa àti kọ́ máa fi yàwó láti torí rẹ̀ mọ́yọ̀ tẹ̀gbẹ́tẹ̀gbẹ́. Olùdàgbàtọ̀ lọ́sọ̀ kú dàgbà gbogbo ẹ̀. Nǹkan yọ̀ kan tó lè gba tẹ̀gbẹ́tẹ̀ fífèrè sílẹ̀. Òun náà ní pé àwọn kan ò lóúnjẹ dáàjẹ ọwọ́ ìtọ́ wà lé ní àdáàjẹ jọ lọ. Eléyìí nìkan tó lè gba tẹ̀gbẹ́tẹ̀ fífèrè sílẹ̀. Àmọ́ tọ́ ọdún wá tọ́ ọdún kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ pẹ̀lú àwọn akọ̀kọ̀ yọ̀ tọ́tọ́tọ́tọ́ ṣẹ̀rí ọgbà bẹ́ẹ̀. mélòó wá ní dáàmà yọ mélòó ní dáàmà yọ. tọ́ àti pé ní ìgbà wo nínú kíláàsì máa yọ. bí wọ́n dá yọ òun náà ní mọ́tò mẹ́rin mọ́tò mẹ́rin òun náà ní ẹ̀kún ọwọ́ méjèèjì tí ò tóbi tí ò kéré jù ọwọ́ tá a fún pọ̀ tá a ti tẹ́ pẹrẹsẹ eléyìí ni wọ́n pè ní mọ́tò irú rẹ̀ mẹ́rin wọ́n sábà bu ẹ̀kọ́ ọwọ́ méjèèjì lẹ́ẹ̀mẹ́rin eléyìí ni èèyàn kan báyìí tó o bá ti yọ mẹ́rin o ti yọ sọ́nà sí lọ́rọ̀ ẹ̀ yọ lórí téèyàn bá wá fi kún ó ti inú rẹ̀ wá púpọ̀ ó fi kún àmì lọ́kùnkọ́nà wọn máa tún ládàá rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìmáàmù Ahmed àfihàn ọ̀rọ̀ tilẹ̀ jẹ́ pé lọ́dọ̀ ìmọ̀ ọmọ máa lè wọ́n ní ẹ̀gbọ́dọ̀ tí ayé náà la wọ́n tún mẹ́rin wọ́n tún mẹ́rin péré ẹ̀gbọ́dọ̀ fi kankan kù. ṣùgbọ́n máa lè àtúwọ́ ahmed òun sọ pé ìbára tó lọ́wọ́ máa sọ pé wà àkẹ́yọ̀rọ̀ lọ́wọ́ àkẹ́yọ̀rọ̀ lẹ́ ẹ̀dọ́ bá tó bá jẹ́ kó tinú rẹ̀ wá òun sọ àlékún yóò máa ń dóore fún máa lè kọ́ni rárá bá dàda lẹ̀ lé bẹ́ẹ̀ eléyìí jẹba tọ àtàrà kíláàsì máa yọ àtàrà èlò wọ́pọ̀ nínú oúnjẹ táwọn náà máa jẹ ní gẹ́gẹ́ bí rẹsì gẹ́gẹ́ bí alùdámà gẹ́gẹ́ bí ọkà bàbà gẹ́gẹ́ bí àgbàdo gẹ́gẹ́ bí ìdérò àwọn oúnjẹ tẹ ẹ màgbẹ́yìn máa jẹ ó sì di oúnjẹ tó wọ́pọ̀ láwùjọ eléyìí tó kọ̀ á lò yóò sì ya ọ̀pọ̀pọ̀ eléyìí ọbẹ̀ láàrin eléyìí ọbẹ̀ láàrin wíwá àtàyẹ̀wá irú eléyìí lẹ́ẹ̀ máa yọ ní sàtàtà lọ́dọ̀ gẹ́gẹ́ bí láti ṣe rí nínú àwọn nǹkan tí wọ́n yọ lójú ayé àtẹ̀lẹ́ sọ̀rọ̀ wá àti àtẹ̀lẹ́ gbígbé lára tí wọ́n wọ́pọ̀ nínú oúnjẹ tí wọ́n jẹ ni wọ́n ti máa yọ. ọ̀tọ̀ báyọ̀ lọ́sọ̀tò lọ́sọ̀ rẹ̀ bá lọ ìgbà wo yíyọ rẹ̀ máa bẹ̀rẹ̀ àkókò a máa bẹ̀rẹ̀ nínú ìkúrò mi ṣẹ́mi mi lẹ́yìn tẹ̀lé ayé lọ́rùn bá ti wọ̀ ọdún bá ti ọdún ayọ̀ tọba tí òun bá fi wọ̀ sákòókò mọ́kì bá ti tó lóru ọjọ́ tí a fi ń pọ́n ọdún ọdún lé dọ́là òun wá wọ̀ abáròdú láti mọ̀ kọ́là lọ́dún ọ̀la olùdájọ́ ẹ̀sìn pé ní báyìí àlejò máa yọ sọ́sọ́ tó ti tẹ̀ láti báyìí. láàjò kótó di pé alọ́sẹ̀rì láàjò kótó di pé alọ́sẹ̀rì wọn bẹ nínú àwọn olùmọ̀ tètè pé wọn ní àkókò míì tó wà olùkọ́ àti ìyọ́lẹ̀ bíi kótó ti rí pé ọdún dé pẹ̀lú ọjọ́ kan àti ọjọ́ méjì yẹn ni pé láti ru láti ru alẹ́ òní alẹ́ ọ̀la títí dáa lọ́jọ́ ọdún ìyẹn ti fi máa yọ lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ ṣùgbọ́n ìtọ́ka tí wàá balẹ̀ sí kó dání ló kó lórí ìwà tí ó dọjọ́ ara yẹn àti ọjọ́ ara yẹn òun náà ní ní kété ọlọ́run bá ti wọ̀ kálí ọdún kọ́la àti ọmọ ayọ́dún sí àárọ̀ ọjọ́ ọdún láti wúlò nípa ti sọ̀lá ti láyé. ẹ̀rọ ti wá nínú àdìgbà tí láti nà mọ́ ọ̀bí ọgbà pàṣẹ ولأمر رسول الله صلى الله عليه وسلم بزكاة الفطر قبل خروج الناس إلى الصلاة متفق عليه النبي صلى الله عليه وسلم قال لا زكاة الفطر هذا الأمر المدات في صلاة العيد أيوه واتوا قال له يوري لارا nígbà tá ذلك اليوم ń dá níbi yọ صلاة العيد. lára sí ìgbà صلاة العيد tó tó di pé ẹyọ sọ̀dá tó lọ́sọ̀ torípé tó bá ti bẹ́ẹ̀ lọ́lọ́ lára tí ọ̀yọ́ àtìgbà tó ń wọ̀ nígbàdá tó ní ike sàrà lásán ní tọ́yọ̀ yọ máa jẹ́ ọ̀tọ̀ láti òkè ìṣẹ̀rí yá. ọwọ́ nínú hadith láti ọ̀dọ̀ النبي صلى الله عليه وآله وسلم ومن أداء قضى الصلاة فهي زكاة مقبولة ẹnikẹ́ni tó bá yọ kàtà tó ló tẹ̀lé rẹ̀ láti bá tó tó láti rà yìí lọ́jọ́ kàtà tó yọ bí àtẹwọ́gbà wọ́n mọ̀ àti ẹ̀hán bá ní sọ́lẹ̀ ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé gbàtà pàdé lọ láti ló tó yọ tiẹ̀ àríyá kọ́dà kàtó mìíràn kọ́dà kọ́ọ̀lù ara àlàtà lọ́wọ́ àkùnfẹ́ májà wọ́n bá gbọdọ̀ wọ́lù àwọn méjèèjì náà gbàjáde ìjẹ́tọ́ bá yẹ wa bẹ́ẹ̀ ẹ̀dínkà tagbára láti gbé zakato tẹ́tẹ́rì wa àfi balẹ̀ lè ba àti zakato lọ́tọ̀ ẹni tí ọba rí yọ wá ní fúláì bàtà parí lọ láti rà yìí àbí lẹ́yìn ọjọ́ lọ́tọ̀ ní tí ó fi yọ ọyọ ìmọ̀kò ní jẹ́ zakato lọ́tọ̀ sàrà àtàlí máa wọn sàrà àjọ jẹ fún àìwá yọ nítorí pé sàrà lásán ní ọba jẹ ọ̀ràn yìí èèyàn gbọ́dọ̀ máa palẹ̀ máa ń dáhùn yàtọ̀ àtọ̀lẹ́tọ̀ òsì lọ́gbọ́rù lábẹ́ òkè ọlọ́wọ́ bá wọ́n jẹ́ ìgbé yẹn púpọ̀ wọ́n dá kí wọ́n jọ kó bẹ́ẹ̀ nìkan wọ́n dá kẹta tó tóbi wọn wọ́n dá jọ wọ́n kó bẹ́ẹ̀ nìkan gẹ́gẹ́ bí òsì lọ́gbọ́rù kéèyàn kó fún tiẹ̀ kéèyàn púpọ̀ ògbóró wọ́n yẹ kéèyàn mẹ́wàá yẹn lọ sáà tó tóbi wọn kó bẹ́ẹ̀ nìkan òsì gbóró ẹ̀yọ̀ kan kéèyàn kó fún kéèyàn púpọ̀ ó bá láì fi kalagolo kan kó fẹ́ẹ́ kalagolo kan kó fẹ́ẹ́ kalagolo kan títí pé mọ́tò mẹ́rin rẹ̀ ó pè é kò sí dọ̀kọ̀rọ̀ bẹ́ẹ̀. wáyé o sábà ń kó kẹta tó lẹ́sọ̀ sábà ń kó jọjọ lọ́dọ̀ lọ́ ń kó jọjọ lọ́dọ̀ kí a lórí wọn bá jẹ́ ìmá ní àdúgbò àbí ní ìlú ọ̀pá kíkẹ́ ń tẹ̀lé wọn kó jọjọ lọ́dọ̀ kí kẹ́yìn olè bá mú kẹ wá fi oṣù sọwọ́ fáwọn aláìní torí pé yìí ní àǹfààní àti mọ́tàkì òbí nínú àwọn jàmá ju ẹlòmíì lọ ẹ̀yìn ẹjọ́ lọ́wọ́ yìí lọ́dọ̀ wà àwọn míì kan tó ká dà ní. ètò ìgbẹ́ wọlé fún gbogbo ìjọba wa ọwọ́ akọ ọwọ́ akọ lọ sí ẹrù tírélà wọ́n nìkan náà ló kó kalẹ̀ ọ̀sìn máa wá láìní kan bẹ ládùúgbò ẹnì kan òfin lọ àwọn ìwà náà ni wọ́n kó nítorí kí o lè bá a bá yìí ìsìláàmù ń fẹ́ ìgbé látara gàdá pípé láwọn aláìní wọn máa jẹ ẹni tí wọn máa tọrọ wọn máa tọrọ ràn lọ́wọ́ lọ́dọ̀ àwọn èèyàn lọ́jọ́ lọ́wọ́ á dá kátó wọn nìkan lọ́wọ́ àkùnfà yìí òkùnkùn dà bẹ́ẹ̀ kò dà bẹ́ẹ̀ kí lè máa mú bá ti jẹ pé ó ní ó ní àbúrò máa gba gàdá tó ti tìrì jẹ ó gbà tí wọn aláìní lẹ́nu lórí pé dáadé rẹ̀ ti fi wọn mọ olùwà gbẹdọ ni wọn tó lè torí ẹ gbà tí wọn gbé sẹlómi mà sẹlómi náà ọ̀rọ̀ àfàdé bẹ́ẹ̀ nítorí pé Islam wọn fẹ́ kó yọ pàkà torí ẹ gbogbooro àwọn èèyàn máa kó kàkà tó tẹsí wọn wá àwọn mẹsàlásì báwọn ní sísá láwọn tó mẹsàlásì táwọn sì pè fáláyé àwọn jẹ alágàtà láàrin àwọn èèyàn tó yọ kàkà tó tẹsí àtàwọn èèyàn yọ gbàgbàgbà tẹ̀lé yìí ọ̀dà púpọ̀. Lọ́nà tó ṣe é ké, òní ṣe ń lọ́pẹ́ nìkan tó gbé gàgá tó ṣúkìrì fún ẹ, yóò máa tó bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ ní òkú, yóò tó máa tẹ̀lé fún pé ah, a tẹ̀lé ní ìlọ́pàá tó ṣúkìrì máa ń ṣe lọ́sọ̀ kọjá lọ́sọ̀. Ẹ̀sìn lọ́sẹ̀, ìbá tó ṣe mọ́tíláṣí, tí mọ́tíláṣí bá tó lọ́wọ́ fún ẹ̀, ẹni tó ṣe fún òní mọ́tà ló ṣe wá, ẹni tó ṣe fún yọ̀ọ̀rọ̀ torí pé ọ̀jẹ́ ní kankan pèsè àmọ́ wa lọ àmọ́ kórè lẹ́yìn lọ kí ni ẹ̀sẹ̀ àná o ẹ̀sẹ̀ àná ti kí ni ẹ̀sẹ̀ ló ti wọ́n ti fi máa fi ọkọ̀ ẹ̀sẹ̀ àná ẹ̀sẹ̀ àná. bí ẹni tó fún yẹn ká ta ọmọ náírà ó wá ti wílẹ̀ ma inú wa fi ó ní agbẹ́sẹ̀ lù rẹ̀ tó fún five thousand lánàá owó mẹ́wàá tó lù owó rẹ̀ tó fún five thousand lánàá oníṣẹ́ ọmọ tó bọ̀ wá olówó ọmọ olówó akọ̀ lágbo àbúrò àwọn onítorí pé wọ́n tó bọ̀ ìwọ láti ìwọ lọ́yẹ̀ lé wọ́n ti rí láàrọ̀ kò pa àwọn èèyàn lẹ́yìn kò pa ara àdúgbò yẹn wọn àwọn dúpẹ́ lórí ètò kan lẹ́yìn ìrọ̀lá lórí ẹlẹ́yìn ìbàjẹ́ pé mọ́tíláṣí bá mi sọ́wọ́ sáwọn yóò rọrùn fáwọn èèyàn púpọ̀ ló sì yóò sọ fún wọn láti jẹ́ òbúrúkú ọ̀rọ̀ ta lọ pé fẹ́ni lọ òbúrú tó bá ti jẹ́ pé wọ aṣọ ọmọ náà kò tẹ ilẹ̀ ìlẹ̀ òní kọ́ ara rẹ̀ ara rẹ̀ sẹ́yìn. ẹ̀yẹ̀ lẹ́lẹ̀ lọ́tọ̀ láti òfin ọlọ́run ó jẹ́ ike ẹni tó ṣe máa òun kà á pé gbàgbọ́ títí tí àwọn yorùbá ń kó wá níṣẹ́ ni wọ́n fi ń sanwó títí lè má mọ̀ orí bẹ́ẹ̀ làwọn fi gbàgbọ́ ìgbé ah, àtúntò náà ti tẹ̀lé máa mọ̀ fi kẹ́kọ̀ọ́ lóbi lágbára owó ọlọ́kọ̀lá bá ẹtì sàmì lẹ́nu ọ̀tọ́kùrù bẹ́ẹ̀ ọ̀tọ́kùrù bẹ́ẹ̀ lọ́sọ̀ bá kó sẹ́ni wọ́n bá fọ́ sàkátù sísìrì tí wọ́n ọ̀jẹ́ sàkátù sísìrì mánu ọ̀jẹ́ sàkátù sísìrì mánu ẹ̀jẹ̀ yóò wọlé lọ́tọ̀ lẹ́yìn ẹ̀ta ló ti sẹ́kúrò sẹ́kúrò wò tí ọ̀gá tẹ̀lé máa fẹ́ lọ́wọ́ máa kó wọ sẹ́ni ìdájá ké sáàrin yẹn kí lè má mọ ọmọ kí wọn gbà gbé wa lóun gan alára wọn fi ràn lọ́wọ́ ni wọn fi ràn lọ́wọ́ ni lẹ́yìn kí sọ̀rọ̀ yẹn kí wọn kọjá tó wọ wọn fi àmọ́ wọn fi ràn lọ́wọ́ ni. báwa ní àwọn èèyàn tó dún parí jẹ àtòrí jẹ wọn kọ lórí lóko jẹ wa ẹsẹ wúlọ tó wọn àti tó tó bẹ tó kó rẹ tó ti parí ọlọ́dún lé tó ká ké sáàrin òtítọ́ bá tẹ̀lé àtúntò nǹkan ọlọ́run ọjà kó owó lẹ́ẹ̀ma fi yọ owó owó tọ́lá ti sọ̀rọ̀ wá àjọ àjọ nílò fi bá fi yọ oúnjẹ oúnjẹ ni wọ́n ti fẹ́ fi yọ. oúnjẹ tó wọ́n ti fẹ́ fi yọ nínú ìtọ́wọ́ pọ̀ nínú oúnjẹ tàǹjẹ̀ lẹ́ẹ̀tì yọ. ẹnìkan ní ọ̀dà wọ́n máa ń gbé lọ́sàkó lójú wọn àwọn òsì lóúnjẹ kankan lé tẹ́lẹ̀ náà wọ́n ń dára ẹ̀sìn yìí jọ wọ́n dábà rí jọ wọ́n dábà ló jọ wọ́n dábà bàbá jọ lérò lọ́jọ́ kọ́lọ́dára ẹ̀dá owó làwọn fi sọ ìrẹsì lóúnjẹ owó làwọn fi sọ àgbàdo lọ́kà owó làwọn sọ ká bàbá lọ́kà tó gbé jẹ owó làwọn owó làwọn fi rẹ́sì ẹ̀dùnjẹ náà wọ́n dábà wọn fi kọ́ mọ́tò àlànà ti lọ́nà jẹ lòdì sáyé fún wa ẹnu wọ̀ ọ̀gá láti wá yí ìjà torí rẹ̀ ó jẹ́ àyẹ̀bọ̀ làwọn máa dé ògbóró ní tẹ́sẹ̀ ní pé tẹ́lẹ̀ náà ti sẹ́gbẹ́ wa fún ìtọ́nà yẹn fún olùrà rẹ̀ kí wọ́n rí ọlọ́dọ̀ lọ́dọ̀ ẹ̀ kọ́kọ́ dúpọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ ìdájọ́ wa fún yẹn dúpọ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ ẹ wá mú ìrẹsì dágbé fún kókà bàbá dágbé fún ẹ wú tí ó yẹn kọ́ lówó ẹgbẹ́ fún ọ̀rà ìjà ẹgbẹ́ gbogbo ọ̀rà ọ̀hún tẹ bá rí lẹ̀ ẹbí rọrọ ẹbí ráyò ẹbí bá ti tẹ́tẹ́ ẹbí lọ dáná. ìdájọ́ ìdájọ́ ọ̀rà ló wà ọjọ́ tó wà lónìí òfurufú ẹgbàá àwọn ìjẹ bá ní torí pé ẹsìn ní dẹ́ta lẹ́bi tó wọ́n gbà tó bá tán àmọ́ ìnáwó ọ̀gbá tẹ́ pé kò pin lówó báwọn wọ́n ní torí pé bùkátà tó wọ́ ọkọ̀ tó bùkátà tó jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ àná ọ̀pọ̀lọpọ̀ àná torí gbogbo ògbà láyé bùkátà àwọn èèyàn tó wọ́ ó ju bùkátà àwọn tó jẹ lọ torí gbogbo ẹni tó fi ń pa kó má fún lówó kó lè bá gíráńjẹ èyí sì ti jẹ wọn máa sábà mọ lọ. wọ́n tó máa mọ̀ kó jọ fẹ́ náírà lọ́ba yóò ó lè ra ọ ní fọ́tí náírà yóò fi ká ìlú yóò mọ owó yòókù lọ sí ìgbà mi tòṣìṣẹ́ oúnjẹ làdàbí sọ̀rọ̀ bá wà ní àtẹ̀sẹ́lẹ̀ tó ní káyọ̀. wáyé o oúnjẹ tó ń sọ yìí o oúnjẹ gidi ẹ̀yìn jẹ tẹ̀sí ń gbẹ́sẹ̀ o. kìí ṣe ọyá ọ̀rọ̀ àràbọ̀ ti tàbẹ́ nìkan ọ̀rọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ nìkan wà á ẹ̀yìn òkúlùmọ̀ bẹ́ẹ̀ ṣúgà bẹ́ẹ̀ nìkan jẹ náà ní ìṣẹ̀dá bẹ́ẹ̀ wàá máa kọ́kọ́ kọ́ kí ni ó fi bẹ̀sẹ̀ rẹ̀ jẹ́. oúnjẹ tí wọ́n máa wọ́n tàkì lọ́wọ́ báyìí kọ́lá bí làásọ̀ fúra wọn wọ́n ẹ̀rù lọ́kà ẹ̀rù lọ́kìtà lọ́kà ẹ̀rù lọ́kìtà tó gbẹ̀mìíró tó gbẹ̀mìíró tó lọ́kìtà ti bírẹ́dì lọ́kìtà ti bàbàdà lọ́kìtà ti rẹ̀ jẹ́ omi lásán eléyìí tó jẹ ṣúgà kọ́ mọ́ kó jẹ́ kí ni ìrẹ́ ọ máa tó jẹ nílùú ọ̀hún àbí gbólóbá ni ìyá máa tó jẹ. Téèyàn bá ti máa nípa ẹ̀sìn kọ́mọ́ sọ parí ọ̀rọ̀. Orí pé wọ́n rí náà láti bá yín sọ̀rọ̀ lórí rédíò ìsọkúsọ ni wọ́n lò. Àwọn kò rí pé báwọn máa ń pè tó ti wà lápọ̀ọ́lẹ̀ yóò máa sí létí àwọn èèyàn ó yẹ káwọn máa gbàgbà yìí káwọn máa pẹ̀sì yẹ́ ẹ̀rìndé lẹ́yìn báyìí ẹ mọ wájú àwọn yẹn lẹ́nu ah, ló yá ọtí ẹbí ọkọ mi tàkà ní sọ̀tọ̀kùsọ̀ láti wíwù kú wíwù ẹ̀rìndé lé ọlọ́wọ́ wa ọlọ́wọ́ wa kakọ́ra o ọmọ fèsì wa jẹ́ o tọ́ lẹ́yìn lẹ́yìn àwọn ẹni tí wọ́n máa ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ìgbà ẹ̀mọ́wọ́ wa ẹ̀mọ́wọ́ wa ẹ̀mọ́wọ́ tó bá dá wa lóko. tí ìrírí bá fi hàn kí tó bá gbowó bẹ́ẹ̀ kí n tó máa fi ọ̀dà káàtó lẹ́sìn kira wọ́n lè lọ sọ̀rọ̀ mau wọ́n lè fi ra gbadú wọ́n lè fi ra dérò kó o gbé lọ saja mau bí sátẹ̀ ní bùkátà òbúrú tó bá dá wa lójú tó wọ́n ti bẹ̀. láti má jẹ́ òkú kọ́ máa tètè bísíǹnẹ̀. àpò gàrí táwọn bá ra àwọn àpò àgbàdo ní tí ọ̀padà máa já sí èèyàn kọ̀ọ̀kan táwọn bá yọ dá kò ní ju ọgọ́rùn-ún náírà lọ. lọ́sẹ̀ tó ń rẹ́ di yọ ọ̀jẹ̀ business àhà láwọn ìgbàgbọ́ business. tẹ̀lé látàdé ìlú yẹn. pípa àwọn míì láwọn tó ń dá sí mi wọ́n kó owó jọ lọ́dọ̀ àwọn ẹni tó lọ sí ẹ̀ẹ́dẹ́gà ìgbé àwọn máa wọn ra lọ́wọ́ tí ìrírí bá fi àwọn akọ́ fìrà ń tó sí iyọ̀ gàdá tó fẹ́fẹ́ tí èsè ike owó yẹn ni wọ́n kò bá láyé. wọ́n burú pété abáyọ̀ gàdá tó fẹ́fẹ́ rẹ̀ ta àtùkù aláìní kápù aláìní kápù aláìní lówó pẹ̀lú rẹ̀ owó tó bá fún un kì í ti gàdá tó fẹ́fẹ́ ọkà sí ìtọ́rẹ́ fún mi ọlọ́kọ̀ bá wa ọ̀fẹ́ràn kí ìyọ̀ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ ọlọ́kọ̀ fẹ́ràn kí ìyọ̀ ọ̀rẹ́ yẹn lọ́wọ́ ó sì wá nínú kàdé lọ́lọ́wọ́ lọ ní yé ran mùsùlùmí lọ́wọ́ kò ní yé rẹrú lọ́wọ́ lópin ìgbà tẹ́rú náà bá ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́. zakatul fitri ẹgbẹgbẹrún zakatul fitri àgbàdo zakatul fitri ìrẹsì ẹgbẹgbẹrún ọkùnrin lélẹyìn kò sí tóburú mẹ kò sí tóburú mẹ. lọ lẹ́yìn lẹ́yìn lọ àwọn àwọn ah, gbọ́dọ̀ jọ ń tayọ àròjọ ọdún olórí àtúkọ ẹ̀yìn iná ìdílé àti ọdọ dáàtò lọdọ ẹ̀yìn mọ̀tọ́lá ó ti pé gba ó ti pé ọgọ́rin ní ọ̀pọ̀lọpọ̀ àwùjọ báyìí àwọn ti dájú sẹ́yìn ó lọ dára ní ẹ̀yìn ká yọ ọdọ dáàtò lọdọ láti sọ láti rà yìí. Àlọ́sẹ̀ rẹ̀ yìí ti bọ́ láwò rí ìbáyìí ti pọ̀ o. Àwọn fẹ́ ti parí ni wọ́n gbàdá ọ̀nà múra sí lọ. Ọ̀la ti á ṣe báyìí ti dájú sí pé wọ́n ti ṣe sọ̀lá ti rẹ̀ yìí ní àyè ojú ọ̀sẹ̀ fẹ́ ṣe sọ̀lá ti rẹ̀ Bàbá ti ṣe láì lè ṣe fẹ́ ṣe sọ̀lá ti rẹ̀ yìí àbẹ̀lẹ̀ ọ̀pọ̀ náà ọ̀gbà. Wọ́n tó bá lè ṣe yọ níbi tí wọn ti ní ti ṣe sọ̀lá ti rẹ̀ yìí nínú ìlú ọlọ́dà jù. tó èyí ọjọ́ ọdún ọjọ́ ńlá jù ló ti dá púpọ̀ ó jẹ́ pé tó bá ti ṣe báwọn mùsùlùmí láwùjọ kan ó jẹ́ pé èyí ni wọn ẹ̀yọ̀kan ní ọ̀jẹ̀ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله فبعد ذلك táwọn mùsùlùmí nílùú kọ̀ọ̀kan kó jẹ́ pé ìkan náà ni wọ́n ti lọ sí sọ láti gbà yìí yóò ti dà púpọ̀ jù nítorí ọ̀kan nínú nǹkan àfojúsùn ilé iṣẹ́ ríà tó ti dorí rẹ̀ mú kí ẹ̀yìn kó máa bẹ òun náà ní kó lè bàa jẹ́ àkójọpọ̀ ńlá tó ti pé yóò káríra wa á dunnú eléyìí ń bẹ nínú ohun àfojúsùn ṣíṣe rí ẹ̀yà tó ti torí rẹ̀ ibi tí àìjọ ọmọ rẹ̀. yàtọ̀ títí rí tó bá jẹ́ àjà kólókóló ẹ̀yin lè ṣe yín àwa títí wá ẹ̀yin ẹ̀ma bá ti lọ bá lọ́ máa tẹ̀sí wá bí ọ̀nà lọ. yóò máa jẹ́ ìgbà tìjú ọ̀pọ̀lọpọ̀ àti ti gbọ́dọ̀ tó lọ sí ẹ̀rí yìí wọ́n ti sá fún àbọ̀lọ́pọ̀ àwọn tó lọ sílé yẹn sáfù méjì tó ti dáa bẹ́ẹ̀ òkúkú dáa bẹ́ẹ̀ tó bá ti gbé àkúrẹ́ kan ọ̀rọ̀ bá kó káàdà náà mọ̀ ní ọ̀nà ẹ̀sẹ̀ rẹ̀ lójú kan náà òbúrúkú wọn ti òbúrúkú wọn ti olùkókó tó bá tó láti ti ó máa mú ìnira dání gbà tí ìnira yẹn bá ti fara dà òbúrúkú àwọn mùsùlùmí ó ti bí kọjá yìí pé wọ́n bá lè má mú kankan lẹ̀ ọjọ́ pé ọkàn kálukọ́ balẹ̀ láti tòlú sọ láti lẹ́yìn rẹ̀ ìmáàmù tí èso aládàáda lẹ̀ ìmáàmù tí èso babaláwo ìmáàmù tí èso alùpá ìmáàmù tí èso nyàwó torí pé tó bá yẹ wá bá tó mọ̀ tó ìmáàmù tó ti sọ láti fi kan bá rí bẹ́ẹ̀ kò sẹ́ni kan tó fẹ́ fi pàtàkì ìgbàdà rẹ̀ kó ìnira fún rẹ̀ tòbáyà náà ló ti di àwọn ẹ̀rí kọ́ àmọ́ kékeré ìlú pọ̀ àdàdà sáàtì rí pé wọ́n bá kó jọ wọ́n kó jẹ yóò ní pé káyà àwọn ìmọ̀ àwọn ìmọ̀ àwọn tó wá bí tòwò pé lẹ́yìn lórí ìmọ̀ owó wò lálẹ́ òṣèlú owó lẹ́yìn fẹ́ ti pa ẹgbẹ́ tẹ̀sí sórí rẹ̀ ní abẹ́fẹ́ tẹ̀sí owó. torí ẹ̀ ntúbà ntúbà yẹn nígbà tí kọ́ńtà ti fi pa lọ́nà tẹ̀sí tó fi dé. Islam ó fi hàn wá pé nígbà tí a bá parí ìsìyàmù Ramadan ọjọ́ àkọ́kọ́ ló tẹ̀lé oná là ń pè é ọjọ́ àkọ́kọ́ nínú ọdún ṣọwọ́ ọjọ́ àkọ́kọ́ nínú ọdún ṣọwọ́ yẹn ìjọsìn kata omi bẹ́ẹ̀ ló kọ́ lọ. rọmọbọ́nà tá hajj bẹ́ẹ̀ ìjọ ọdún yẹn ìníjọ àkọ́kọ́ nínú ọjọ́ hajj. torí ẹ̀ oṣù hajj ti bẹ̀rẹ̀ látọjọ́ tún ìtúnu rọmọbọ́nà. ọjọ́ yìí ọjọ́ ńlá ni ọjọ́ ọ̀túnú ni ọjọ́ ọ̀túnú ni akẹ́kọ̀ọ́ nìkan jáde wọ́n túyáyá túyáyá jáde lọ sí àyè wọ́n ti pèsè kalẹ̀ lọ́kọ̀ láti rẹ̀ yìí a sì ń fẹ́ kí àyè yẹn ọjẹ́ nínú pápá lọ́n létí ìlú ẹ̀yìn òdi ìlú ọjẹ́ ẹ̀yìn òdi ìlú bẹ́ẹ̀ bá nàbí sọ̀rọ̀ bá kọ́ àti wà ní sẹ́lẹ̀ bó ti ti máa ṣe. Wáyé o, ọ̀dà ọjà ìwé inú mọ́sálásí láti máa wá sí sọ̀lá ti ràyè lópin ìgbà tí ọba ti fi ìdíwọ́ kan pàtàkì ní sẹ̀ríà tó fara má bá lè kórè rẹ̀ sí sọ̀lá ti ràyè inú mọ́sálásí. Bí ìdíwọ́ wò ló tó dùn kákó ní ọ̀rọ̀ òjò òsì ní ilé jẹ́ ká lè lọ sí sọ̀lá ti ní ẹ̀yin ó dìlù òbúrúkà sí nínú mọ́tíláṣí. àbí ọlọ́mọdé arúgbó lákòókò tẹ́lẹ̀ onírọ̀ alọ́run láti lọ sí onígbáyàwó ọmọ àti sọ láti lẹ́yìn tó òbúrúkà sí nínú nínú àwọn mọ́tíláṣí wa. lọ́dọọdún wọ́n fẹ́ kí mùsùlùmí sọ́nà ni ó ṣe ìmára dáadáa kọ́ wẹ̀ fún ọjọ́ tó yí báyìí kó ọwọ́ ìtọ́ dáàbì nínú atọ̀ rẹ tó ní láyé oníwèé wọ tọ́nu kárí wọ atọ́ tó dáàbì nínú atọ́ tó ní láyé wọ́n yẹ wọ́ tọ́ kankan lọ sínú kárí wọ́n tọ́ gbẹ̀yìn wọn ti jọ la tó bá tún wọ́n jù náà yò turuba ní sọ fún àlùsọ la ẹ sọra o ẹ má máa lo àwọn atọ́tọ́ wọn fi sókù lára o torí àwọn atọ́tọ́ ẹ bá fi sókù lára kì í kì í dàgbà nínú kárí wọ́n lọ sọ fún àlùsọ lọ sọ torí ẹ ní ìwọ tó tún sáré àkókò máa ti ń lọ láàmú tóbi jẹ kó gbogbo ilé ayé ní ọkàn máa wọ sọ náà sí ìgbà tó pẹ́ tó tẹ́ wà ní ojúmọ́ náà ni ọjọ́júmọ́ ọjọ́dún náà ni tó wọ́n tọ́tọ́ dáa lé ìdáná ti sọ kọ́ wa lọ́dọọdún ọ̀wọ́ tọ́tọ́ dáa tọ́tọ́ dáa tí ò ní ìdàkùtọ̀ lọ́wọ́ bá nínú ọ̀gbọ́dọ̀ já sọ fún wọn ya àwòrán nǹkan àbẹ̀mí sí lára yíyáwó ẹ̀yàn léde jẹ́ dára yìí ti tẹyẹ yìí ti tẹja sàkéèjì rẹ dáadáa ọgbọdọ jẹ kó ya àwòrán ká kẹsì ti lára òtùgbọdọ jẹ àtọ eléyìí tó ti gbé yọọ máa fi àwọ àwọ ara rẹ nígbà tí aṣọ bá ti jẹ aṣọ pẹlẹpẹlẹ bí àwọ ara rẹ ti dé ní wọn kàn jáde lára tọtọ yòówó lọ́wọ́ àwọn àtọ sì ń bẹ lọ́rùn rẹ tẹ̀lé ìkókòrò láwọn ọ̀gá rẹ̀. lópin ìgbà tó bá ti bá tọ́tọ́ ọ̀wọ̀ fún ọ̀bọ dá kọjá fúnà wọn gbọ́dọ̀ bọ ọ̀rán tó kòtò látàrí ọkókó tẹrẹ tuntun wa ló bá wí o tẹ́lẹ̀ tó fi wọn gẹ àwọn àtúntò mẹ ló bá wí ìwọ ń kọ àtúntò lè wọ. ìgbà àtúntò mẹ sọ́kọ̀ mùsùlùmí nìyẹn kí wọ́n á nìwọ̀ ṣe káfíìrì wà ní. ìwé ṣe káfíìrì náà tó kòtò rẹ̀ máa wọlé wọ́n ti ti kó ìlú òpin lójútó kò tó bá ti kọjá fún un ẹ̀yìn náà oníjọ́ wọn wọlé yóò máa wọlé yóò dàbí ìgbà tó máa gbà tí bàbá yìí bá tù. nẹ́ẹ̀ni oṣù pẹ́rẹ́ ló fi kú lọ. tókòtò ọgbọ́dọ̀ kọjá fún un eléyìí ò sọ lọ́wọ́ rẹ̀. tọ́ àwọn àgbọ̀dọ̀ tó ti bá sọ fún ọ̀rọ̀ tókòtò kọ́ wa ti ké wọlé rárá. bẹ́ẹ̀ náà ni ìwọ náà tókòtò rẹ̀ yóò bá wa tó kejì bẹ́ẹ̀ lọ ojú ojúkùn ní kọ́ máa ètò ìkọ́ wa pé olùsọ́dọ̀ ló pè lọ́sọ́rọ́ fún iléyìn àtẹ̀jù tó nìyẹn o àtẹ̀jù nìyẹn gbígbé sókòtò tọrọ fún àtẹ̀jù ni gbígbé sókòtò tayọ kókó tayọ kókó tẹ̀ ìtayẹnu àlàyé ìsìlámù ọ̀fẹ́ àtẹ̀jù kò sì fẹ́ àtẹ̀jù ọ̀fẹ́ àtẹ̀jù kò sì fẹ́ ìtayẹnu àlà ọ̀dọ̀ wa ọ̀dọ̀ wa kákèésì àwọn obìnrin bá àwọn náà wọ́n jáde lọ sẹ́rí tòlúbà náà tòlọ́ lọ́wọ́ àdúrà tó lẹ́lẹ̀ ní àpò wọn jáde báwọn náà lọ wọ́n dàbí lórí àwọn obìnrin tí kì í jáde rárá tẹ́lẹ̀ náà wọ́n dàbí lórí àwọn obìnrin tó ti pé ọmọdé ni wọ́n wọ́n ti fẹ́ bàlágà àwọn ìfẹ́ jáde àwọn náà jáde wọ́n dàbí lórí obìnrin tó fi máa lé wọ́n náà jáde wọ́n dàbí lórí obìnrin tó fẹ́ yàtọ̀ sómìnrin tó jókòó nílé ọkọ̀ òǹtàláì àwọn jókòó kalẹ̀ tọ́ kí wọ́n àwọn obìnrin tó sẹ̀kọ́ tó àwọn fẹ́ lọ sílẹ̀ ẹ̀tọ́ òní ti sọ láti àwọn obìnrin lọ́jà tí máa ń jáde lára kí àwọn fẹ́ lọ sílẹ̀ gba òní ti sọ láti wọ́n wà láti wá gbọ́ kótó bá pé kọ́nà wọn lè fi orí àdúrà tí wọ́n bá ń ṣe tí àwọn mùsùlùmí bá ń ṣe lọ́jọ́ yẹn kọ́nà wọn lè fi orí rẹ̀ sàwọn náà eléyìí bẹ́ẹ̀ bá àmúyàwó rẹ̀ jáde tọ́ eléyìí báyìí àmúṣabájú ní láti fi sọ̀lá àwọn obìnrin ọ̀rọ̀ àtàkété àwọn tàkété síbi tí àwọn èèyàn fẹ́ fi sọ̀lá ṣùgbọ́n gbà tí wọ́n máa ń ṣàdúrà àwọn náà máa ń ṣàmì àwọn obìnrin tí ń ṣe kóso níyàwó yàtọ̀ táwọn tó ṣe kóso àwọn náà tó yá ìdí táwọn obìnrin wọn ti sọ̀lá. tọ́ àwọn obìnrin oníwọ̀n ti tàlẹ̀ apàtì lọ sí rí láwọn sọ ilé lómi ni ọba jáde lórí gáàsà káfẹ́ gbé jáde kó jáde lẹ́ni yóò sọ̀tọ̀ lómi ọlọ́sẹ̀ wà ní wọ́n yẹ kó jáde sílẹ̀ ànábi ni wọ́n jáde lẹ́ni yóò sọ̀tọ̀ lórí rẹ̀ ọ̀ràn lọ́dáwọ́lé tó lu òfin ọlọ́wọ́n bá lójoojúmọ́ ẹni tó ti dáadáa kan kò ní mọ̀nà tó wọ́n gbà lọ́jọ́ pé dàrú yá wọ́n tó gbẹ́ni tí ń lu òfin ọlọ́wọ́n wa torí ẹ̀ nígbà tí wọ́n ti dada pàtẹ ìtumọ̀ akẹ́kọ̀ọ́ mi ọ̀pẹ jìlbáàbù ọ̀nà jìlbáàbù ni ó bo ọ̀tọ̀ rẹ̀ ni bo tí ò fi ní jẹ́pẹ́ ni tí ò lẹ́tọ̀ọ́ sí òòlù. ìyàwó ọkọ ti nílẹ̀ yìí ẹ̀yìn sí ìyàwó ara yìí kí ló dé tẹ̀ pàtó pa fún gbàtẹ́lẹ́ jáde lè dálẹ̀ ń pa fún. dálẹ̀ ń pa fún wọ́n ti lẹ́yìn àjẹ́ bínú kókè dálẹ̀ ń pàtó pa fún. ìjọba ti wà nulẹ̀ ìpàtó pa fún bọ́kọ̀ pé kí ọkọdun lórí ikú àwọn tẹ níta àwọn lórí ni ẹ àwọn náà rí pẹtẹ ẹka ẹni lókodo àmọkọ àti máa rún àlùbọ́sà kẹ máa rún tòmátì àti orúkú nígbà tí wọn fi tó jọra ara rẹ inú ilé rẹ ọkọ rẹ bá ní fún wọn náà ìyàwó wa fún ọ òkú tó sọ ọ̀nà ìpè tó bí ó tó onígbé tó ń bá sọ̀rọ̀ ọkọ̀ ní wo àwọn ìrìkùnrin ti ń wo dání sọ̀rọ̀ fi ọlọ́sọ ní kọ́ pa owó rẹ̀ má kọ́ pàjùmá ọ̀daràn. àwọn ọlọ́mọ sọ̀rọ̀ fún lọ́mọ pa owó rẹ̀ tó bá kó tó owó bẹ́ẹ̀ kẹrọ pa. sódà yóò fi mọ́wọ́ kó di ìbàjẹ́ ilé ìjẹba gbogbo àtẹ̀wọ̀n ìdájọ́ jọ yóò lóyè àwọn ẹni tí ń rí òwò ti jọ yóò lóyè ìpè lásán bá dà láwọn kò sí nǹkan kan lábẹ́ wọn pátá ọ̀já máa ti dá ìjọ ti pátá. àwọn ìyàwó iṣẹ́ wa ní àwọn ní góòlù àwọn ní wúrà yín sọ̀rọ̀ ẹ̀kẹ́ mójútó. torí di eléyìí báyìí nígbà tí wọ́n ti lọ́kọ tí bàbá rẹ̀ ti bọ̀ ọ́ lé ọkọ rẹ̀ lọ́wọ́ ẹni tó máa tóge fún yẹn ẹni tó máa tóge fún yẹn kí ẹsẹ̀ bẹ́ẹ̀ máa ń lọ ọjà lẹ́wọ́ abọ́ ti tàlẹ́ apàdé lẹ́wọ́ abọ́ ti lè yẹn tá pàmpá àmọ́ àná lé kẹ̀kẹ́ kó ti di fẹ́ náà ọ̀dà bẹ́ẹ̀. lọ́dọọdún afẹ́kẹ́ kí àwa láì tẹ̀lé máa mú láti ti lọ sẹ́yìn láti ti lọ sẹ́yìn láti débẹ̀ láti lè máa mú. ètò fún ọ̀sán àmọ́ ìkọ̀ láti láwọn asáré bọ̀ subhanallah subhanallah alhamdulilayi ọmọ yìí lọ́wọ́. ẹ ti ti débẹ̀ torí ẹ̀ tó bá jẹ́ pé kankan ni wọ́n ní wọ́n kú láàárọ̀ ọjọ́ yẹn ó dájú pé àwọn yóò ti débẹ̀ kí lóòótọ́ ma. bẹ́ẹ̀ náà rí nǹkan lé ayé náà fún wọ́n ti tẹ̀sí débẹ̀ láti mẹ́ta àbọ̀ lẹ́kọ̀ọ́jú tó ti bí lùlẹ̀ ti máa lọ́ọ̀lù ọ̀lẹ́ àwọn yẹn ti débẹ̀ láti méjì àbọ̀ mẹ́ta àbọ̀ wọn ni wọ́n débẹ̀ àbọ̀ àwọn yẹn ti débẹ̀ wọ́n tún torí ìgbàlẹ̀ ayé wọn fẹ́ gbà ọlọ́mọdé wọn kó tako tó débẹ̀. bákan náà nínú àwọn nǹkan ẹ̀ ká tó ṣe lọ́dọọdún jọ̀mọ́ ìgbà nípa àwọn ọmọ ẹgbẹ́ àti wọn nù àwọn ọmọ wa níta dùnú wa ní. nítorí pé ní kò bí ma àwọn ló máa ń ma bọ́ ma ti ti ga tó. ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tí bí ma dá wọn ma yọ ọma. ẹ jẹ́ ká ra tọ́tọ́ da báwọn máa. torí pé àwọn ama ìdùnnú tí wọn ìgbà wọn ọmọ yìí bá dùnnú tó ń yọ inú bí inú oṣù ẹ̀tọ́ tí kọmọ bá tó ọkà bàbá náà lọgbọ pé inú ìyá náà ní dùn ẹjá gbé ẹlú kàtà tọdọ dá bá wa bàtà tọdọ wa ọba ti ká ìtọ́ wọn jù lè tó bí jù. báwọn ọmọ náà bákan nínú nítorí dá lọ́yẹ ká sí òun náà ní pẹ̀lú ọdún bá ti ẹ dákọ̀ báwọn ìyàwó yìí àti ẹ̀yìn ọ̀jẹ́ kété kẹ́ dákọ̀ fúnyàwó pé akọ̀ fúnyàwó bá wù torí pé láti òfin rẹ lọ rẹ gbọdọ̀ bó sọ kankan mọ́ láti dọ́jú tó wọ́n tó bá jẹ́ pé ọgbà náà lówó ọ̀pọ̀lọpọ̀ obìnrin aṣọ tó kú wálé ọkọ náà ni wọ́n ti ní àkísà wọn bá wọn rà mí. bẹ́ẹ̀ bá nílé máa ra lóṣooṣù bẹ́ẹ̀ nílé máa ra lóṣù mẹ́fà mẹ́fà ẹ̀sì láti pọ̀ ọdún. ẹ bá àwọn ìyàwó yín dákọ̀ nígbà méjì ló lé bá dá sí ọdún iléyá tó bá dá méjì ọdún aṣọ mélòó lọ́dún gbà aṣọ mẹ́rin wọn náà gbìyànjú wọn náà gbìyànjú. gbogbo olú àwọn sọmọ yẹn ẹdí ká mọ mẹsẹ ẹdí tí máa ń ṣe ọlọ́run máa ń ṣe náà fún ọ ẹdí tí máa ń náwó rẹ ní na ọ̀tá ọlọ́run máa ń ṣe fún ọ. ń bẹ́ẹ̀ ni ní wọn kàdé wọ́n máa máa ná nínú dọ́là ọ̀pọ̀ èmi náà èmi máa yọ lórí. yóò nà kéèyàn lọ wọ́n ló ti di obìnrin kalẹ̀ ló di ọ̀fẹ́ ló mi lọ́ wá ti di ẹ̀kalẹ̀ fún yà má ti di ẹ̀kalẹ̀ fún yà ẹ̀ dá tuntun wọn lọ ẹ̀ ti káwọn náà lókè fún yà yín náà wọ́n lókè fún. tọ́ lọ́jọ́ tún lọ́jọ́ tún lọ́ba lọ sẹ́yìn afẹ́kọ́jọ́ gbọ́dọ̀ dàgbà lọ òun náà kọ́ la papọ̀ apárọ̀ ọ̀nàdà bá lọ nǹkan lápapọ̀ eléyìí tún náà ní ọjọ́ tunu àwẹ̀ báyìí lọ́nà bí wàá ju ká jẹ ìgbàgbọ́ ká tó lọ sí rí ó kéré lù ká jẹ lẹ́bínú mẹ́ta láti ní sọ̀rọ̀ bá àdìwà rẹ̀ sọ́là sí máa jẹ ká jẹ lẹ́bínú mẹ́ta eléyìí ọjọ́ bá wọn wáyé o ẹ bá ti wá lọ fún wa wọ́n là lọ́nà ìkí agaba ti gbọ́ àmà sí ọlọ́mọba wa tóbi ìgbẹ́ ọlọ́mọ ìgbọ́. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد ولم أنا أقول لك أبوا أبوا لك àbí ní kò déyìn tí tẹ̀lé àjọ lọ kí ẹni tí yàrá bá ń bẹ lára ọmọ ọmọ ẹ̀kọ́ ọmọ ọmọ ẹ̀kọ́. الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أبا ما وين لي لا لا تذكر سكتا من أبا تانو ما وين وان يا نا ما وين أنا تانو أبا تانو ما وين وان أبونا يا ولدي أبونا قلبي أريانا رجلتي أتما وين مسلاتي بعد وان من لا الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد عباد بقي ọ̀la lọ́dún lẹ́yìn máa fi àtọwọ́ mọ́tíláṣí lákòókò yìí náà òwú ilẹ̀ náà fẹ́ lómi ọmọ pé ìgbà tí bá máa wí olómi lọ́jọ́ àti láti rẹ̀ rẹ̀. tó eléyìí náà máa wù náà náà máa wí láàárọ̀ títí bá fi dé ibi láti láti rẹ̀ yìí náà máa wù títí kò tó ti pélé máa mú àwọn abẹ́rẹ́ sọ̀lá tí má ti bẹ̀rẹ̀ sọ̀lá àjẹkùn ti kánú lọ́dún ìdúnà àwọn ipò ti tàn ní kàkàdá tàbí ma àfi lọ́dún iléyà òun ni máa gùn káwọn sọ̀lá ìwòye sọ̀lá ti bọ̀ kan. àbí ọlọ́run bá wọn pẹ̀lú àwọn olùkọ́ rẹ̀ tó dára àti àwọn àwòyìn rẹ̀ tó ga jù lọ́dún àkọ́kọ́ sànù wa ọgbà àwẹ̀ ilẹ̀ sí lọ́dọ̀ wa ọlọ́dún àkọ́kọ́ ọlọ́wọ́ bá dàpọ̀ sí láti ọ̀rọ̀ bá ẹ̀sán tó lọ́sàn ẹni tó bá gbà wẹ̀rọ̀ wọn bá nítorí kó gbà wọ́n lọ́wọ́ bá gbọ́ torí gbọ́dọ̀ rẹ̀ níta ní tí ń wẹ̀sán rẹ̀ ọlọ́run dàpọ̀ má ti tọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́wọ́ bá wa ẹ̀sán tó lọ́sàn ẹni tó bá dúró nílẹ̀ lọ́sùn kálù tó fi tẹ̀sí fún ọlọ́run torí gbọ́gbọ́ gbọ́ torí pé ọ̀dọ̀ rẹ̀ ní ti ń wẹ̀sán rẹ̀ ọlọ́dà má ti tọ́ ẹnì kọ̀ọ̀kan wa ìwọ ọlọ́ ọ̀ máa ń forí jì àwọn ẹrú rẹ̀ nínú sùrọ̀mọ́bà ó sì máa bọ́kùn náà kù lọ́rùn wọn ní gbogbo orúkọ kan nínú Ramadan dákun ọlọ́run tí wàá lọ́kàn nínú ẹni kò ti bọ́kùn náà kù lọ́rùn rẹ̀ ọlọ́run dákun mẹ́jọ máa náà bẹ́ẹ̀ nu wa ọlọ́run dákun mẹ́jọ máa náà bẹ́ẹ̀ nu wa àlùjẹ́ni náà oníbẹ̀rẹ̀ anìkọ́nà gbogbo wa dé ọlọ́run ọba tí wàá lọ́kàn nínú ẹni tí wọ́n wà lùjẹ́nà wà lẹ̀kùn àwọn aláwẹ̀ tó gbélé ayé ti yá mọ̀rọ̀ mọ̀mọ́ nàdà wọ́n dáhùn tó bá ti dáhùn àmẹ́lì sọ̀rọ̀ wá àdúgbò ni wọ́n kó wọn wà ní jẹ́nà gbàgbé wọ́n bá ti wọ̀ bẹ̀ wọ́n tilẹ̀ fún yẹn wọ́n ní bá bẹ̀ wà ní jẹ́nà mà àbẹ̀ni tí ó gbélé ayé gbà wà ọlọ́run bá kó sàwọn náà lọ́kàn nínú wọn. àwọn arántí pé ń bẹ nínú ìjọ ilé ìtọ́lọ́wọ́n bá fẹ́ wa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 وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل ونعوذ بك اللهم من النار وما قرب إليها من قول أو عمل اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اقض لنا حوائجنا كلها رقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا ولا مريضا إلا شفيتا ولا حاجة من حوالي الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا أعنتنا على قضائها برحمتك يا أرحم الراحمين ربنا اغفر لنا ولآبائنا ولأمهاتنا ولجميع موتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولرسولك بالرسالة وماتوا على ذلك واغفر لنا معهم إذا وصلنا إلى ما صاروا إليه اللهم اجعل قبورنا روضة من رياض الجنة ولا تجعل قبورنا قبرة من فقر النار ربنا أجلنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله